الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم الله وبركاته ọlọ́run bá tí ó ṣe rọrùn fún èmi àti yín ká tún máa bẹ nínú àwọn tí wọ́n máa gbàwẹ̀ Ramadan ọdún yìí abẹ́ Allahu subhanahu wa ta'ala kó má ṣe gba àwẹ̀ náà níjọsìn lọ́wọ́ wa bákan náà gbogbo àwọn ìtìsíwájú wa àti àwọn dùnà wa kọ́nàmbà kí ó gbà á lẹ́ni a máa tẹ̀síwájú lórí ètò wa ètò alìhìdáyà afa níbi tá a ti máa tẹ̀síwájú lórí àkọlé tá à ń gbé yẹ̀wò lánàá òun náà ni kí làwọn àdúrà tá a máa ṣe tá a sì máa kojú àwọn ìṣòro kọ̀ọ̀kan tó bá ń dé bá wa àwọn sheikh wa tí wọ́n máa bá a ṣàlàyé àwọn náà ni fadilatu sheikh Qamaruddin Yunus Akorede hafizahullahu ta'ala. فليتفضل مشكورا مهجورا من الله الحمد لله أقف ولو مباوى الذي أمرنا بتضرع إليه ووعدنا بالإجابة وبطي أقوالة تني كما جيرت سون كما بيهون كما بيري تنفي gbogbo òṣòro ta bá ní solúṣàn rẹ̀ àbáyọ rẹ̀ ọwọ́ òun lọ́wà ọwá pa wá láṣẹ pé

àlàyé dé nípa àwọn àdúrà kọ̀ọ̀kan tá a máa ṣe fáwọn ìṣòro kọ̀ọ̀kan òun náà ni indal faza finnaum tẹ́rù bá ń bà wá nígbàtà sùn látara àlákàlà àwa lálàkàlà àlánà ọdáyàjáwa lápẹjúwe èèyàn bá rẹ̀ nínú àgbàrẹ́ ẹ̀jẹ̀ àbẹ́yàn rí pé òun fẹ́ bómi lọ àbọ́n fẹ́ já sínú kànga abẹ́nìkan léyàn abẹ́ranko burúkú kan ń dẹ́rù báyàn eréṣiṣẹ́ àlá burúkú làṣẹ́ta ni ma ń gbé wá lójú ọ̀rọ̀ anábíwa muhammad sallallahu alaihi wasallam níta anábí kọwa òun náà ni pé ọba ti jí gìrì tọ́tají táyà rẹ̀ já látara àlákàlátọ́lá nítòsí ni pé ó yí ẹnu rẹ̀ sí apọ́ọ̀sì rẹ̀ ẹnu rẹ̀ ó yí sapọ́ọ̀sì ọwà fátẹ́gùn fẹ́ẹ̀ أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم Ànábì ní tó bá ṣe bí mo ṣe wí ni àlákàlá yẹn gbogbo aburú tó ṣẹlẹ̀ sí lójú ọ̀run kò ní ṣẹlẹ̀ sí lójú ayé bọ́bá jà ládáadáa ó ní alhamdulillah ó dúpẹ́ fọlọ́ tọ́bá jà láti ọ̀dá ní tó ṣe náà mo ti sọ fún ọ bọ́bá ti lálàákàlá ní tó ṣe náà mo ti sọ ni lẹ́yìn náà ó tún wá yan rákà méjì tó bá láǹfààní rẹ̀ rákà méjì tó bá dásìkò tá a máa yan náfìlà ó fi sàtọ̀lọ́wọ̀n bá wa ọ̀wà ní sọfẹ́ dákan má sọfẹ́ dákan o ànábì ní má sọfẹ́ dákan bàbá wa jẹ́ àlátọ́dá bàbá ti jí ó ní alhamdulillah ó lè wá sọ yẹn fẹ́ni tí ọba rí pé ọ fẹ́ràn rẹ̀ ẹ̀yọ́ máa ya ojú oorun ojú ogun ni o ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tí ẹ ti bàjẹ́ látara àlákàlà yìí èṣù tán ẹlòmíì tán lòmíì ó sì sọ di kèfèrí látara àlákàlà èṣù máa wá yọjú síyàn lójú oorun bí ń lé wa lọ́sàn-án bẹ́ẹ̀ náà ní ń wa ká lóru tọ́ba ti wá lálàkàlà àdúrà tó sínú nínú àwọn ìṣòro tí ń bẹ fún wa tá a gbọ́dọ̀ wá àbáyọ ọ gbọ́dọ̀ kankan máa ṣe wá sí ìwà àfa àkọ́ máa pé eléyọ̀dà eléyọ̀dà ẹ̀mọ́sẹ̀lẹ̀ ẹ̀mọ́sẹ̀lẹ̀ oníwọ́n máa sọ léyìí ọ̀ wá sọ torí ká lè bá jàrí gbogbo àwọn tí wọ́n máa sọ pé ìgbẹ̀ ní a ma kí láàmà wá gbogbo ẹjọ́ nínú àwọn nǹkan tó ni àdúrà tá a máa ń ṣe tí wa lọ́wọ́ tá a mọ̀ yìí tá a ṣe ọ̀fẹ́ àwọn kan ní kọ́ tarin àwọn kan ní kọ́ máa tasmenti ọ̀fẹ́ ṣòwò ẹnìkan ní kọ́ máa ọmọ yìí tó fẹ́ àwọn méjì lórí ọ̀fẹ́ lọ́kọ àwọn méjì wọ́n kọdún sí ọmọ yìí tó dá lóhùn àbẹ́nìkan náà ló sì fẹ́ fẹ́ ni àmọ́ ọmọ bí ọ̀dà bí ò ní dáa ọ̀rá admission lọ́nà méjì ọmọ yìí tó lọ́mbẹ̀ ọ̀fẹ́ gbalé ọwá rí àdúgbò méjì ọmọ yìí tó ṣe ọ̀fẹ́ tráfù àyàrá ń já ṣé kọ́ lọ ní àbí lọ kò sẹ́ni tí ó wà nínú ìdààmú báyìí nínú ayé rẹ̀ tí ẹ̀mí ó pèsè méjì máyà lọ́wọ́ bọ́dọ̀ bá ti rí bẹ́ẹ̀ bàbá kan kọ́ lọ lè bá kọ́bọ̀ wò torí òun náà rí bàbá òun náà rí náà afọ́jú gbogbo ẹ̀dá ọlọ́run ọlọ́run nìkan lọ́ba tó rí náà kọ́kọ́ kò sẹ́ni tó máa lẹ́yìn ọlọ́run bọ́rọ̀ bá rí báyìí ó gbé rákà méjì dìde tí ọmọ jẹ́ náfìlà tọba wá kí rákà méjì tán ó wá tẹ́wọ́ ó wá bí ọlọ́run ìpè wọ ọlọ́run èmi ń wá kọ́ bá mi ṣẹ̀ṣà nínú méjì tó dàrú yìí èyí tó rí bá bẹ́ẹ̀ fún mi ìwọ lọ́mọ èmi ọmọ ìwọ lórí èmi òrí ìwọ lọ lágbára èmi ò lágbára èyí tó rí bá ń bẹ́ ń bẹ̀ òun náà ní kọ́ tarí mi sí báburú bá sì ń bẹ nínú ọ̀kan bẹ̀ ọlọ́wọ́n bá lè jìnà sí mi ọbẹ̀ lọ́wọ́n bá ọ̀sàdúà lẹ́yìn méjì tó ti yàn àdúà rẹ̀ ọ wà nínú ìwé citadel of believer prayer twenty six ìbẹ̀lọ́wà yìí olùsọ́n yorùbá olùsọ́n lárúbáwá lẹ́yìn bá ti yàn náà pẹ̀lú ìyọ̀dá ti ọlọ́run ọba èyí tó bá dá bẹ́ẹ̀ lọ́lọ́run fi sẹ́mi rẹ̀ pé kò ṣe èyí tẹ́mi rẹ̀ bá ti ní kò ṣe lẹ́yìn ìgbà tó ṣe náfìlà tó ṣàdúrà kan òun náà lọ́lọ́run ọba aláàfẹ́ fún ọlọ́run ọba aláàọba aláàánú ni èèyàn ní fẹ́rí kan lẹ́wájú ẹ̀ kọ́ máa béèrè ìtọ́sọ́nà kọ́lọ́run tó wá sọ yẹn nù. wọ́n lọ lè wọṣẹ́ o bọ́ọ̀ bá ń wọṣẹ́ ọ̀rọ̀ rẹ̀ máa dàrú o ó sunkún ó padà sun ẹkún nítorí pé bọ́ọ̀ bá ti gbọ́gbọ́ púpọ̀ ó máa rèrè kérò èrò kérò ó lè gbẹ̀mí ẹ̀ ó lè gbà láfíà lára rẹ̀ ó lè sọ́dọ̀ lórí ibú ẹ̀yọ́ miami nínú àwọn àdúrà tá ní bùkátà sí òun náà ni kẹ́rù ọmọ bà wá tá a bá ń lọ lókè a bá ń lọ lóòsàlẹ̀ a bá ń tíráfù lọ́lú tá a mọ̀ rí a bá ń lọ lókàn tó jẹ́ pé a lè ṣiṣẹ́ ń àkọ́kọ́ tá a kọ́kọ́ dèlú náà ni ibi téèyàn ò gbé tẹ́lẹ̀ téèyàn bá fẹ́ gbé bẹ̀ ibi téèyàn ò tẹ́lẹ̀ téèyàn tíráfù tó wá sọ̀kalẹ̀ síbẹ̀ o lè bí abùkátà kan ní o o lè ṣiṣẹ́ kan ní o iṣẹ́ ló gbé ọlọ́bẹ ní o bọ́ bá dèbù tó dérí ọlá ti sáde ọlọ́run nítorí àwọn àlìjànú burúkú tó wà nílùú náà àlìjànú ìbílísù lọ́gá wọn àwọn ọmọ rẹ̀ wá pọ̀rẹ̀pẹ̀tẹ̀ kò sílùú tí wọ́n sì tí wọ́n dà nǹkan rú tí wọ́n mójútó ọ̀rọ̀ àwọn aráalé tí wọ́n sì mójútó ọ̀rọ̀ àwọn àlejò tó bá wọlé bó ṣe wọ̀lú àwọn àlìjànú ti mọ̀ pọ̀ wọ̀lú náà ọwọ́ sáde ọlọ́run sípa àwọn òfin ní kan o kí náà wá wí tó bá ti sọ̀kalẹ̀ sí ààyè kan tó gbèrí tẹ́lẹ̀ ó ní àwọn tóbi kálímà ti la ìtààmà min sharri ma khalaqa mùsàdìwọ̀ ọlọ́run ọba pẹ̀lú ọ̀rọ̀ rẹ tó tóbi jù kọ sọ mi níbi aburú gbogbo ẹ̀dá rẹ̀ ti ń bẹ ń bì àwọn kẹfẹ̀rí ń jọun táwọn bá dé ìlú tí wọ́n dérí olúgbó ni wọ́n máa ń pè ìwọ ọ̀gá àlìjànú mọ́sàdì sàánú wa wọ́n jẹ́ ipa àwọn ọmọ rẹ̀ ó káwá o ọ̀gá àlìjànú ni wọ́n máa pè anábì lọ́wọ́ sọ fún wọn anábì sallallahu alayhi wa sallam anábì wá sọ fún wọn pé ẹ má pe olúgbó mọ́ ẹ sì má pàdé jànú mọ́ ọba tó dá yín tó dá gbogbo nǹkan ni ẹ máa bẹ̀ ò ní ẹ máa pè tẹ́ ẹ bá ti wí mẹ́ta a'udhu bi kalimatillahi tammati min sharri ma khalaqa tẹ́ ẹ fi kú nílùú yẹn aburú kan ò ní ṣe yín àbí ilé tí ọkọ kalẹ̀ gbogbo àtọ́ nkọ́lé tẹ kó wọlé ó sì a'udhu bi kalimati llahi tama min sharri ma khalaqa gbogbo àwọn àlejànú burúkú tó wà ń bẹ̀ ọlọ́run lè wọn jìnà lẹ́yìn náà ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa nínú àwọn àdúrà tá a ní bùkátà sí òun náà ní tí nǹkan bá bọ́ fún yàn òṣìṣẹ́ òṣìṣẹ́ owó owó pọ̀ rẹpẹtẹ lówó bá sọnù ó ṣe wàhálà ṣe wàhálà lérí ipò kan ọba dépò náà nípò náà bá tún bọ́ mọ́ lọ́wọ́ àbí bẹ́ẹ̀ sì kọ́ ọlọ́run ọba ọgbọ̀ kan nínú àwọn tó súnmọ́ ọgbẹ̀mí ẹ̀ àbí olùsí owó ńláńlá kan àbọ̀ opportunity ńlá kan ló lùsí àbí obìnrin kan lọ́lọ́wọ́n ọ̀fẹ́ ọmọ àbárakùnrin kan lọ́jà ọlẹ̀ lọ́lọ́wọ́n ọ̀fẹ́ ọmọ gbogbo nǹkan tẹ́yìn bá lùsí tẹ́yìn ò rí má tọ́gbọ́ mọ́yàn lọ́wọ́ àyè fi kọ́ sọ́dọ̀ ayé ayé kó ṣètò ẹ̀ ọ wà nù kádàrá rẹ̀ lọ́jọ́ bọ́ tí ó bá sínú kádàrá rẹ̀ kò ní bọ́ ọwọ́ adájú kọ́ ọlọ́run ọba tó fún ọ tó tún gbà padà ọwọ́ sọ fún ọlọ́run pé inna lillahi wa inna ilayhi raji'un bó ṣe wí náà ìwọ ọlọ́run ọ̀dọ̀ wá ọ̀dọ̀ padà sí ìwọ ló la látún padà sí nítorí ọgbà àwọ ní àwa náà òun ní gbogbo ẹ̀ Allahumma ajirni fi musibati ìwọ ọlọ́run mẹ́sà ìlàmí níbi musibati tó bá mi yìí ànábì ní gbogbo àtọ́lọ́wọ́n bá gba nǹkan lọ́wọ́ yàn tẹ́yìn bá fi kọ́ sọ́dọ̀ ọlọ́run tó nígbàgbọ́ tó sì ṣàdúrà yìí ọlọ́run padà fún ní oore tó ju èyí tọ́lọ́run gbà lọ kì í ti pé ọmọ wa máa yíra ńlẹ̀ ọmọ sunkún ẹ̀jẹ̀ rẹ̀ máa ru àlàáfíà rẹ̀ ọba jẹ́ àdánwò wa di méjì mọ́ lọ́wọ́ bọ́bá ti ṣàdúrà yìí ọlọ́run wọn pààrọ̀ míì tó lóore ju tó gbà lọ nínú àwọn àdúrà ta ní bùkátà sí láwùjọ wa òun náà ni dùwà òkọ̀dọ̀ ìdè òun náà ni àdúrà gbèsè gbèsè ìtìjú ọ̀sán ni fẹ́ni tó bá mọ̀ ìbànújẹ́ òru ni fẹ́ni tó bá mọ̀ wípé gbèsè ọ̀dà sẹ́rí gbèsè ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ní bẹ́nu ẹ̀ lọ́wọ́ báyìí gbogbo àtọ́ bá ti jẹ́ gbèsè bẹ́ẹ̀ lọ́wọ́ ọba kọ́lọ́wọ́ ọba ọ̀sán kọ́mọ́bà dẹni yẹ̀yẹ́ kọ́mọ́bà máa ṣépè lé ọ nítorí pé dúkìá àwọn èèyàn ti wà lọ́wọ́ rẹ̀ ó ti há sí ọ lọ́wọ́ àfi kó o sì kó lé wọn lọ́wọ́ padà kó tó jáde láyé tọ́ọ̀ bá san gbèsè nínú sẹ́ẹ̀rì rẹ ni wọ́n ti yọ ọlọ́run o bóyá tó bá mọ̀ tẹ́lẹ̀ kò lè mọ̀ ànábì lọ sọ bẹ́ẹ̀ tó lọ́wọ́ bá alá ọmọ pé ẹni ya olówó ọlágùn rí ni wọ́n wà yọ nínú sẹ́ẹ̀rì rẹ fún jọ́lì kìámà torí owó ní wúlò lọ́rùn mọ́ lẹ́yìn náà bá jẹ gbèsè àwọn èèyàn máa ṣépè léèyàn lẹ́yìn náà bá jẹ gbèsè àwọn èèyàn kó lera àyàn tí èèyàn jẹ gbèsè gan ẹ máa gba àláfíà lára àyàn fẹni tó bá mọ̀ yọ sọ di ẹni tí ojú ọmọ ti ara rẹ̀ ọmọ kó tiọ̀ tiọ̀ tó bá ráwọn èèyàn má dákẹ́ lérí gbèsè ànábìíní tó máa sọ ni pé Allahumma kfini bi halalika عن حرامك وأغنني بفضلك عما سواك اللهم إولهم اكفني بحلالك ما الداري حلالي هو حلالي وصدومي عن حرامك بأرام جناسمي وأغنني بفضلك عما سواك قواسمني ẹni tí ó máa ní bùkátà sí wọ ọlọ́run nìkan tí ìní máa ní bùkátà sọ́dọ̀ àwọn ẹ̀dá ọlọ́run yóò jẹ́ ọ̀dọ̀ rẹ nìkan ìní máa ní bùkátà sí nínú àwọn àdúwà ta ní bùkátà sí nílẹ̀ Yorùbá wa òun náà ni àdúwà ò ń dẹ̀ṣìdà òun náà ni nígbàtí wàhálà bá dé wàhálà máa dé tí yóò gbé ìjìn kalẹ̀ báyìí tí ó yànjú ẹ̀ tí wàhálà ó tí wọ́n ni ọmọ yìí bí sí ń ṣe yìí hé sẹ́mi ò ní bọ́ báyìí bọ́kọ̀ yìí sí ń ṣe bíyàwó yìí sí ń ṣe sẹ́mi ò ní bọ́ báyìí tí fìtínà ó dé tí yóò jáde tí ò wọn náà dúró àti yẹn lè fẹnu bọ̀ tọ́lọ́wọ́n bá aláwọ̀ fi sàánú yàn tó fi gbà yán lẹ̀ òun náà ni yá hayyu yá qayyumu bi rahmatika astaghith wọ́lọ́wọ́n bá ọba aláyè ọba tí ó fara ti kankan ìwọ́n gbàlà pẹ̀lú àánú rẹ̀ sàánú mi aslih li sha'ni kullahu wa la takilni ila nafsi tarfata ayn wọ́n sà tún ọ̀rọ̀ mi sí má dàmí dára mi lẹ́nu wọn bá ìgbà tá tàdánwò kan bá jálùyàn lódìgì onáni la hawla wala quwwata illa billah la hawla wala quwwata illa billah la hawla wala quwwata illa billah ìtumẹ̀ la hawla kò sí tí ó yí padà wala quwwata kò sí agbára kan tó lè fi yí padà illa billah àfi agbára lánìkan egbò àtẹwé àti màláyíkà àtàdìjànú àtàwọn ànábì ọlọ́run àti gbogbo àwọn ọmọ ológun pásọ àfà wọn lágbára kankan agbára ẹnìkan tó borí gbogbo agbára onílágbára Allah ìtumọ̀ la hawla wala quwwata illa billah ọsàn kan wọn wá káàkiri ìdààmú báwọ sátànumọ́ la hawla wala quwwata illa billah la hawla wala quwwata illa billah àbẹ́yẹn bẹ níbi títí ń ṣe exam lọ́wọ́ nǹkan dàrú mọ́ lọ́wọ́ ó sì mọ̀ pé bọ́n bá ti fẹ́ẹ̀lì wàhálà ti dé lọ́dún yẹn ọ̀yìnyanjú gbogbo àwọn ìbéèrè tí wọ́n ní dáhùn ọ̀yìnyanjú ẹ̀ ti Allahumma la sahla ọ ní ìwọ ọlọ́run kò sí ń tọrọrùn illa ma ja'altahu sahla àfi tọ́ bá sí ń wa anta taj'alul hazna idha shi'ta sahla tí nǹkan bá le tó le tole le tó bá ti fẹ́ kọ́rọ̀ yóò ṣe rọrùn àdúwà wòlè risk àdúwà tí ọlọ́run fi máa bóyàn láṣìírí eléyìí ní máa ń lé ọ̀pọ̀lọpọ̀ taa káàfin ma di ọmọ lọlẹ̀ àwọn bàbá tí ò lówó pé kan sọ àwọn náà ò sì ní ọmọ wọn gan ò ní lówó kò ní jòkó nugbó sọ ọmọ kówó tó bá mú lọ lòun náà fi ń sẹ̀mí kí ló dé tí ọ̀pọ̀ owó jáde yìí lápò ara ẹ̀ òun náà ní ọlọ́ọ̀lọ́ nìkan la mọ wá dísì kí lọ lẹ́yìn náà ó tẹ̀ra mọ́sẹ́ nǹkan méjì tẹ̀yìn fi lówó ní Islam nìyẹn ọ̀ wáṣẹ́ tó máa ṣe lẹ́yìn náà ọwọ́ àmà ṣàdúà nínú àdúrà tẹ̀yìn máa ń ṣe tọ́lọ́n fi máa ń sínà fún yàn òun náà kéèyàn máa ka Suratul Baqara Ànábì ní owó Suratul Baqara Ànábì ní ka Suratul Baqara chapter two fa inna akhadhaha baraka ànábì ní bẹ́ẹ̀ bá ń ka àlùbáríkà pọ̀ nínú ayé yẹn ọlọ́run wọn sọ orí tó pọ̀ kalẹ̀ fún yẹn wọ́tàríkà hasra téèyàn bá máa ka suratul baqara nǹkan máa bọ́ fún yẹn èèyàn máa lóòsì orí wàlá tẹ̀sítẹ̀tẹ̀kọ̀ àlùbátọ̀là ànábì ní gbogbo àwọn sahara àwọn olóògùn tí wọ́n ń sà sí yẹn àtàwọn àtòògùn tí wọ́n ń sà wọn lè kojú suratul baqara alukur'an alkarim ni ló fi wá arizikì agbára ọlọ́run ló fi wá arizikì ọlọ́ni má yastahi Allahu linnasi min rahmatin fala mumsika laha ọlọ́ni ẹni tẹ́mi ọlọ́run bá sínà fún kò sẹ́ni tí ó ti ọ̀nà náà wa man yumsik ẹni tá a bá sì ti ti ọ̀nà mọ́ fala mursila lahu min ba'dihi ọlọ́run ọba ní kò sí ẹnìkan tó tún sí ọ̀nà fún ìtumọ̀ ẹni pé kọ́nà òsì kò tì owó ọlọ́run nìkan lọ́wà wọ́n là ń bẹ lọ́nkọ́ tó ní kọ́ ọmọ fíwẹ̀ lódò ni òsì ní máa ń bẹ́ńbẹ́ èèyàn máa ń padà tó sí gbẹ̀yìn ni torí ẹ bọ́ máa ń sọ̀yìn dolòsì ànábì náà òfin sọ fáwọn ìjọ rẹ̀ pé ẹ̀fẹ́ bọ́ọ̀lẹ̀ kọ́lọ́hún lè sínú àrẹ̀ ìsìnkè fún yín fàkúlì tó sítẹ́kì fẹ́rọ̀ rọ̀bákùn iná hùkánì náà ó ní ẹtú bá ń bí ni tẹ́ ẹ ọlọ́run fún yín ní òjò yóò fún yín ní owó yóò fún yín láwọn ọmọ gidi tẹ́ ẹ̀ bá ti ṣẹbọ mọ́ àmọ́ tẹ́ ẹ̀ bá ń ṣẹbọ òjò onírọ̀ dáadáa mọ́ lẹ́yìn náà bẹ́ẹ̀ bá ń ṣẹbọ ọlọ́run ó ta yín lọ́sì lẹ́yìn náà ọlọ́run ọbọ̀ ya àwọn ọmọ yín dáadáa tẹ́ bá ti ń gbógun wálé ògùn àṣírí bíbò ògùn tajà ògùn owó ògùn awọ́rò bọ́ọ̀ bá ti ń ṣe ọlọ́run ní ìwọ̀n ni ọ padà pàdé ẹ ẹni tó lépè tó lè ya àrísìkí lù ọ́ tí ó fún olówó tó ní ma yẹ ma òyàdẹ́sùkù máa ń yẹ̀ṣà òbí gẹ́rẹ́ ìsáàbì ọba ní èmi ọlọ́run èmi ọ̀fẹ́ lómi ní rísíkì òǹgùn ní ma kò ní mọye ilé tọ́kọ́ ma kò ní mọye dúkìá rẹ̀ ma nínú àwọn àdúrà tá a máa wá sí òun náà ni kọ́ ọmọ lọ́dọ̀ torí tọ́ba tí ń ẹlòmíì wàhálà tó wà nú ẹ̀ tí gbogbo ẹ̀ dí tó dípa tí ò ṣe wàhálà mọ́ látijọ́ yìí tí kàn bẹ́ ní dàmójoojúmọ́ wáwáwáwáwá kò rí ó ṣiṣẹ́ ṣiṣẹ́ kọ̀la ó lè jáwọn ẹ̀ṣẹ̀ kan tó ti ṣẹ̀ síwájú ọlọ́run ti fẹ̀rí dì astaghfirullah wa atubu ilayh ọlọ́run fi ń sínà fún yàn lẹ́yìn náà ya razzaq urzuqni ìwọlọ́run ọba tó ní ọba tí sínà iftahali sínà fún mi ya wahab ọba tí bùnyàn habli bùnmi àdúrà kan bẹ́tà anábì máa ń ká láàárọ̀ láàárọ̀ allahumma inni as'aluka ilman nafi'a anábì àni ìwọ ọlọ́run mo bèrè lọ́wọ́ rẹ̀ mọ́sàn fún mi níma ìmọ̀ tí ó sànfàní wa rizqan tayyiba fún mi ní arísìkì tó dáa arísìkì tó mọ́ wa amalan mutaqabbala kó sì gba gbogbo sẹ́ẹ̀rì mi ẹ̀mà yá mi nínú ẹ̀sìn wa ọ ma sọkùn ẹbí pọ̀ pọ̀ bá tó sọkùn ẹbí ọlọ́run ma sínà fún ọ lẹ́yìn náà ọmọ sí sàrà wọn náà máa bùnyàn tó o bá ti ń bùnyàn ọlọ́run mọ̀ fún wọn náà tí o bá ti ń fáwọn èèyàn ọlọ́run mọ̀ ara wọn tí ó fún wọn náà yọ mọ̀ ara wọn sí ọ owó rẹ̀ sì máa pọ̀ sí látara yìí máa sí sàrà máa tọ̀ rẹ̀ nínú tọ́lọ̀ ń fún ọ̀wọ́ náà bù díẹ̀ fáwọn ẹlòmíín bẹ́ẹ̀ nínú àwọn ìṣòro tí ń kojú wa òun náà ni ìṣòro ìrọmọbí àbí apẹ́ kátó bímọ léma ẹlòmíín bí kan lẹ́yìn bí ọdún mẹ́jọ mẹ́sàn-án ni ó tó bí mi bóyá èèyàn ò tètè rọmọ bí àbẹ́yìn ò bímọ rárá àbí ó ń pẹ́ kéèyàn tó lóyún èèyàn sáà ní ìdí ọmọ lọ́dọ̀ ọlọ́run ẹni tó lọ́mọ lọ́dọ̀ òun náà lọ́lọ́run ọlọ́run náà ló pè òun ò bímọ kò sẹ́nìkan tó bí ṣe é ráwa táwa jẹ́ èèyàn wọ́n dá wa ni wọ́n bí àwa ni àwa máa ń fẹ́ ká bí èèyàn káfọ́ máa ti sọ́dọ̀ ọlọ́run ẹbọ ni kèfèrí ni àmọ́ kí káfọ́ máa ti sọ́dọ̀ àwa tá a jẹ́ èèyàn àpọ́nlé ni ọwọ́ abẹ́ ọlọ́run ọba ọba tí ó bí kó jẹ́ kí wo bí ọmọ wa sọ pé rọ́bì látàzárí ní fọ́rídà àdúrà nábì zakariya rọ́bì ìwọ ọlọ́run látàzárí ní fọ́rídà wọ́n sì mílẹ̀ mi nìkan wọ́n bí mi ní jẹ́ mi ní òbí yẹn wọ́n á ta khairul warifin wọ́n ló jogun gbogbo tí ń bẹ ní ayé wọ́n ló ní nínú tí ń bẹ lọ́dọ̀ rẹ tọ́jú pé wọ́n ló ní ọ̀nà lọ́mọ fún mi fáwọn tí a bá ń wọ́n ma wọn náà ni yá àdàlì jàdáàlì wal ikram ọ̀kan náà orúkọ ọlọ́run yá àdàlì jàdáàlì wal ikram mo pè wọ́ ọlọ́run ọba ọba tó tóbi ọba tí tayan lọ́rẹ́ akrimuni tami lọ́rẹ́ yá àdàlì jàdáàlì akrimuni ọmọ tẹnuma ọlọ́run sì padà dá ọlọ́run àdúrà tán Ibrahim ṣe nígbà tí ń wọ́n ma onírọ́bì habli mina salihin ìwọ náà ọmọ tẹnumọ́ ọlọ́run bùnmi nínú àwọn ọmọ dáadáa tó wà lọ́dọ̀ rẹ̀ Rabbi habli mina salihin ọmọ tẹnumọ́ ọmọ tẹnumọ́ bá nàbí Ibrahim ṣe tẹnumọ́ nu ọlọ́run ló gbé wa nu bẹ́ẹ̀ bí mo ṣe sọ́hùn ọlọ́run sì padà fún lọ́mọ dáadáa ànábì Zakariya òun náà bẹ́ẹ̀ lọ́wọ́n ọba ọlọ́run gbé òun náà wa nu Kùránì ànábì Zakariya ni Rabbi habli min ladunka zurriyatan tayyiba innaka sami'u du'a Rabbi habli min ladunka zurriyatan tayyiba innaka sami'u du'a wọ́lọ́wọ́ bá o habli mẹ́sà tàmí lọ rẹ̀ min ladun ka dhurriyatan tayyiba látọ̀dọ̀ ara rẹ̀ ọmọ tó dáa àwọn ọmọ dáadáa ọmọ àrídùnú innaka sami'u du'a torí mo gbà pé wọ́lọ́wọ́ ọmọ ń gbọ́ àdúrà ó sì máa dáhùn nínú àwọn ìṣòro tá à ń kojú tọ́jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí àbáwọ̀ ọmọlé ẹ̀kọ́ òun náà ni mi kọ́ mi kò yé mi bàbá yọmọ fọmọ ìlọ̀dà àfà àfà àti gbogbo ní wọ́n kọ́ lè pé kò yé èdè wọ́n kọ́ lè ké kò yé ọlọ́bi ìṣẹ̀lẹ̀ kẹjọ tí ọkọ̀ ní kò yé bẹ́rí bá kú táìtáì tí ìmọ̀ òye yàn téèyàn ò nímọ̀ téèyàn yà láìmọ̀ kan yóò béèrè lọ́wọ́ ọlọ́run ọba onímọ̀ ni ọba tó dé pò ń gan ló nímọ̀ lọ́dọ̀ òun ní sì fún ẹni tó bá wò nímọ̀ wa qur rabbi zidni ilma ọlọ́run ní ibi rẹ̀ Muhammad máa tọrọ àlékún mà máa tọrọ àlékún mà àdúrà lànàbì ṣe tọ́lọ́run fi ìmọ̀ ànábì pọ̀ gan ọ̀sẹ̀ tó ní ìmọ̀ tó ànábì nínú gbogbo ẹ̀dá tọ́lọ̀dá bí ìmọ̀ náà ṣe wá pọ̀ tó yẹn àdúrà ló ṣe tọ́lọ̀ fi bù rẹpẹtẹ bá àdúrà ló ṣe tọ́lọ̀ fi fún ní màná wa qur rabbi zidni ilma wọn náà wọn máa sọ pé wa qur rabbi zidni ilma wa qur rabbi zidni ilma ọlọ́run sàlékún mami ọlọ́run sàlékún mami bọ́ọ̀bà ni ìmọ̀ rẹ̀ ọmọ lékún eré rẹ̀ ọmọ là làákà rẹ̀ ọmọ là ọlọ́run ànábì àtúmọ̀ sọ pé Allahumma as'aluka ilman nafi'a wọ́n lọ́wọ́ bá mọ́sá ìfún mi ní ìmà tó sànfàní Allahumma inni as'aluka ilman nafi'a ànábì ò lè má ṣe àdúrà yìí láàárọ̀ tó bá ti jí sórí kíní tí bàbá òun tó lọ sínú ìgò tó ní kọ́mọ rẹ̀ ọmọ aláwọ̀ eré àwòkó tí wọ́n gún papọ̀ ni sọmọ pé àwòkó ẹlẹ́jọ́ ni ní máa ń rojọ́ ká ni ẹyẹ ní máa ń rojọ́ ká ni àdìjànú burúkú kan ni wọ́n fẹ́ bẹ̀ lọ́wẹ̀ yóò wá kó sí ara ọmọ rẹ̀ èyí tó ọmọ ló fi nímọ̀ yọkàn máa káàkiri àdúgbò wọ́n sọ ìlẹ̀hàmù o àdúrà làá máa ń ṣe o sórí ìmọ̀ ẹyẹ kan ò ní lọ́dọ̀ tó lè fún yàn kò sí ewé kan tó nímọ̀ tó lè fún yàn kò sí òróró kan tó nímọ̀ tó fún yàn ẹni tó nímọ̀ lọ́dọ̀ òun náà lọ́lọ́ òun náà ní sì fún yàn bá wá ń pe ọlọ́run ọgbọ́ta àwọn mọ̀láíkà pariwo tí wọ́n ní kọlu rọ̀bánà láìlìmọ̀lánà ìlàmà allamtana wọ́lọ́wọ́ bá kò sí ma kankan fáwọn wà nímọ̀ àfihìtọ̀ bá bù wá nínú ma rẹ̀ innaka antal alim alhakim wọ́lọ́bọ̀ ní mímọ̀ ọba ọ̀jọ̀gbá àwọn mọ̀láíkà gan mọ̀ pé báwọn ṣe nímọ̀ tóun àfi ìjọ eh, méje ní ó fi jẹ ọkàn màálù eh? àdáwò ni bọ́ bá ti lè jẹjẹkújẹ hmm, ó èyàn ṣe ládàáwò kọlọmọsẹ̀ sọ níbẹ̀ nínú àwọn àdúrà tó jẹ́ pé anébùkátà sí òun náà ni àdúrà tá a máa ń ṣe tó bá rẹ̀ èèyàn ṣe rí ẹni tí ò sí mú àtẹni tí ò bímọ àtẹni tó rẹ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni ẹ má fọ̀rọ̀ wọn ṣeré kò sí bí wọn lè yà kò sí bí wọn lè lọ àtẹ̀tọ́lọ́n bá sànù wọn tí wọ́n bá ní ìmánì lókun àárẹ̀ bá rẹ̀ bá ti dé ìgbádùn ayé pinnu kọlọmọ gba aláfẹ́ alára ẹni kọ̀ọ̀kan wa kọlọmọ jẹ́ àdúgbò láìsàn tọ́ba lọ lè kí aláàrẹ̀ tọ́ba dọ́dọ̀ rẹ̀ àdúrà kan bẹ̀ tánàbí ní tẹ́ bá ka méje lè lérí tí ì bá jẹ́ àárẹ̀ ọlọ́jọ́ tí ì bá jẹ́ àárẹ̀ èyí tó ní í ṣe pẹ̀lú pé ọfẹ́ jẹ́ sábà bí ikú rẹ̀ ànábì ni yóò dìde nínú àárẹ̀ náà tẹ́ bá ka méje lè àbí tọ́ba jẹ́ àárẹ̀ ọlọ́jọ́ nìkan lókun àmọ́ pé àsìkò kúrò títò ọwọ́ rẹ̀ bó ṣe kí àárẹ̀ náà pọ̀ tó anábìnrin tẹ́ bá ka méje lé lérí yóò dìde àárẹ̀ náà as'alullah al-azima rabbal arsh al-azimi an yashfiyak as'alullah al-azima rabbal arsh al-azimi an yashfiyak ìtumọ̀ ẹni pé mo bẹ̀ wọ́ ọlọ́run tó tóbi jù ọba tó ní aláràṣe tó tóbi jù ẹni yìí mọ́sàá ìfún lálàáfíà pẹ̀lú títóbi rẹ̀ anábìnrin yóò dìde yóò dìde ara ọ̀yà ìwọ́n tó sì rẹ̀ náà mọ́ wúra rẹ̀ náà máa sọ pé ní masaniya dúró wa ń ta rẹ̀ hamadu ahimin anabi ayuba eighteen years ló fi sàárẹ̀ ọ tẹnumọ́ tẹnumọ́ ọlọ́run padà fún lálàáfíà inni masaniya dúró wa ń ta rẹ̀ hamadu ahimin inni masaniya dúró ara ni mi wọ́lọ́ wọ́lọ́ba aláàánú sànú mi ọ ma tẹnumọ́ ya arhamar rahimin irhamni ọba tọ́láàánú jà wọn tán sànú lọ kọ̀sálàánú tọ́láàánú tọ́lọ́hun ọlọ́run ọba aláàánú ni ọ̀sánú mi ya arhamar rahimin irhamni ya arhamar rahimin irhamni ọmọ tẹnumá ọlọ́run padà sàánú rẹ̀ lẹ́yìn náà tọba níbi kan ti ń ta ọ ti ń ru ọ ti ń kan ọ ti ń dùn ọ ọgbọ̀wọlé ọgbọ̀wọlé anábì ní ẹgbọ̀wọlé ẹ wá sọ pé a'udhu bi izzatillahi wa qudratihi min sharri ma ajidu wa uhadiru أعوذ bi'izzati llahi wa qudratihi min sharri ma ajidu wa uhadhiru ìwàsọ̀ pẹ̀lú títóbi ọlọ́run pẹ̀lú agbára ọlọ́run níbi aburú tí ń dàmí láàmú tí ń hàn mí lè mọ̀ yìí aburú nǹkan tí ń sá fún tí ń fẹ́ kó ṣẹlẹ̀ aburú títa ríro yìí ìwọ ọlọ́run ọba mo fi agbára rẹ bí ọmọ sáré mú kó fún mi ọlọ́run sì mú kó fún yà ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa nínú àwọn àdáwò tí máa ń bá wá lẹ́yìn ọba tá a máa ń ni pé ìyàwó òun rọbí arábìnrin yẹn ti ń rọbí wọ́n ti gbé ọ tíátà ẹ̀dàkùn ẹ̀sàánù má pẹ́ nìkan kan mọ́ ni ó pè ìyàwó rẹ̀ ń rọbí ẹ ó sì wá gbìyànjú ọmọ sàdúà sọmọ pé àwọn doctors tí wọ́n gbìyànjú ni ọba wọn òun náà ọmọ ni ìpè o kò sí nǹkan kan tó lè yí o kọ̀dọ̀ sí agbára tó lè fi yí padà lẹ́yìn agbára wọ́ọ́lọ́n ó nìkan ti tó ọ la hawla wala quwwata illa billah la hawla wala quwwata illa billah àbí ya hayyu ya qayyum bi rahmatika astaghith ya hayyu 34 اللهم إني عبدك ابن عبدك ابن أمتك ناصيتي بيدك ماض في أكمك عدل في قضاؤك أسألك بكل اسم ولك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحد من خلقك أو استأثرت بفعل من غيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي أنا بني بني باوي بمسيوي gbogbo ìtí máa ń bá nú jẹ́ ti àwọn sàhábà ni afala nata'allamuha ṣe ká lọ lè kó àdúrà yìí anábì ní ah, wajaba liman sami'aha an yata'allamaha anábì ní ó dọ̀ọ́nà àyàn fún gbogbo ẹni ọba gbọ́ bí mo ṣe sọ́nù kọlọ̀ lè ha kọlọ̀ lè ha ẹ̀yọ́ miami ẹ̀rú ń bọ̀ ayakẹ̀lá ń bọ̀ amúrọ̀bà ń bọ̀ wọn làwọn lè ń bọ̀ wọn ti dádúgbò wọn kalẹ̀kùn ẹ̀ ọwọ́ ọmọ ní aláhùnmá iná na jàálùkà fi nùhórihim wọn na àwọ́dù bí kàmí ń ṣòrórihim aláhùnmá iná na jàálùkà fi nùhórihim wọn na àwọ́dù bí kàmí ń ṣòrórihim wọ́lọ́n wọn báwo wọ́n sẹ́ yí ẹ̀mí wọn kó lọ́dọ̀ tiwa darí wọn gbàgbọ́ mí wọ́lọ́n wọn bá lu agbára rẹ kó fi kọ̀ntúrò ẹ̀mí wọn kọ́ darí wọn gbàgbọ́ mí wọ́n sẹ́ ń bọ̀ yìí ni wọ́n gbàgbọ́ mí lọ wọ́n jù wọ́n dọ́dọ̀ tiwa a sì ń sádọ́ níbi àbúrò ọwọ́ wọn jẹ́ àbúrò ọwọ́ wọn jẹ́ òsèwà àṣìbọ́nà láwà ní mọ̀lúwà kí ìlú tó bá ti ń ka ọ̀ṣẹ́gun ọ̀tá ẹ̀ àṣàbùnàláhù wà ní màlúwàkì ọlọ́run tó wa àti gbára lé àwọn wọ́n tó ń ṣe àṣàbùnàláhù ò ní lọ́sẹ̀ tó tún wẹ̀ o ní pé ọ̀sẹ̀ ayé ọ̀sẹ̀ àjẹ́ bàbá kan ló fún lọ́sẹ̀ kan pé ipá ọ̀tọ̀ ní ká ọ àgbélépọ̀ táwọn bàbá ọ̀ pàtì ọ wà dúró ti àṣàbùnàláhù wà ní màlúwàkì pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́run ọba ọlọ́run ṣètò yàn ó rọrùn súnmọ́rọ̀ àbí ti sùn báyìí من غضبه وعقابه وشر عباده ومن همزات الشياطين وأن يحضرون tọba ti tẹnu mọ bí mo ṣe sọ ni orun ọkàn gbé ọ lọ fẹ lọba sùn lọ lọmọ gbádùn a'udhu bi kalimati llahi tamma min ghadabihi wa iqabihi wa sharri ibadihi wa min hamazati shayatin wa an yahdurun mo sadiọ pẹ̀lú gbólóhùn rẹ̀ mọjìn rí bínú rẹ̀ ìyà rẹ̀ mọjìn jẹ gbogbo àwọn àlùjànnú tán jẹ́ ẹrú rẹ̀ mọ́jà burú wọn ṣe mí mọ́jà wọn dọ́dọ̀ mi bùkátà tó wá kọ́lẹ̀ tá a lè sọ tán àmọ́ lè ra ìwé àdúrà tá pè ní citadel of believer ẹ̀ tabatira wena àdìdánlódò lórí internet gbogbo bùkátà mi tí mi ò tún rántí sọ wọ́n kọ síbẹ̀ wọ́n sì kọ àdúrà tí wọ́n ń tẹ̀ síbẹ̀ ẹnì kọ̀ọ̀kan wà àdúrà ọlọ́mọṣàjọ́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 lórí ọ̀rọ̀ dùnà níbi tá a ti máa wo abala bá a ṣe ń ṣàdúà bákan náà a máa wo àwọn àṣìṣe táwọn èèyàn máa ń ṣe nígbà tó bá ń ṣàdúà lọ́wọ́ tádùn àwọn òfin fi ń tètè gbà eléyìí lá máa wò lọ́la abi Allah subhanahu wa ta'ala kọ́lọ̀mbà kó bá a lọ́rẹ̀ mi sheikh wa àwọn sheikh tí wọ́n dá wa lẹ́kọ̀ọ́ àwọn náà ní fadilatu sheikh Qamaruddin Yunus Akorede hafizahullahu ta'ala wa ra'ahu سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته